fọlọ́run ọba Mr. George àgbàrò bànújẹ́ omi Mr. George yóò gbàrò bànújẹ́ lórí Mr. George omi sunkún lórí ẹ̀ ṣàyà Mr. George omi sunkún lórí ẹ̀ àmì àmì àṣẹ gbogbo Canada o Mr. George ìrọ̀lá aṣojú o. Ọmọdé ayọ̀. ìrọ̀lá aṣojú o. Ọmọdé máa yọ. I'm coming, I'm coming. I George. Adébáyọ̀, èèyàn máìkì nínú ìyọ̀ sí. Wọ́n yára ọkùnrin ogun ọkùnrin ogun ọkọ bí sọlá mi elépo àkìmù. elépo àkìmù. elépo àkìmù. ilé ọkọ̀ àyìnbé ni o. ìyá tó kún kúlé. ọmọ àyìnbé ni o. ọmọ àyìnbé ni o. èèyàn fẹ́mi fẹ́mi. ọmọ àṣà mi. èèyàn fẹ́mi fẹ́mi. ọmọ àṣà mi àyìnlẹ́ kàbí. fẹ́mi máa máa ṣàmì. yes boss. kéwàndì àti lè. Abuja. lọ́bọ̀. ó pè mi sí ìka fẹ́mi fẹ́mi ọmọ máa ṣá. Sikiru, lábọ̀dé o. Síkírù. Lábọ̀dé àkànbí o. Àkànbí síkírù. Lábọ̀dé o. Àkànbí o. Ìlú ọkùnrin dídá. Bọ̀dé dà bọ̀dé dà bọ̀dé ọkọ yín dàgbò mí o. ọwọ́ ọ̀gá kì í ṣe owó ìdílé ṣe. bàbá aláṣọ àwọn àìlè mi o. bàbá aláṣọ àwọn àìlè mi o. bàbá aláṣọ àwọn àìlè mi o ìyẹn tọ́lá tí àjàrà ilé ẹgbẹ́ ilé tọ́lá yìí ti ń bọ̀ ní ìlú. Ọmọge wa jó, ọyá yà á jó kàlọ́. Ọmọge wa jó, ọyá yà á jó kàlọ́. ẹ wo. ọ̀làmìlẹ̀ kan gàjí mi o gàjí mi o mi lè kọ́ ọ. ilé kọ́ ga ibi o. ọmọdé jọ owó mi. ilé ga ibi o. ọmọdé jọ owó mi. ga ibi o. báńkì bọ́bọ́ so. ga ibi o. ga ibi o. báńkì lè mọ́ bọ́ mọ́. ga ibi o. Ókè pápá bèbí o. oh, baby, oh, Pápá bèbí o. Òyìnbó mi o. Tọ́pẹ́ ní tókò mi. Òyìnbó mi o. Nílòkè nílé ẹ̀. Òyìnbó mi o. Ayọ̀ láṣojú o. Àdébá ayọ̀. Ayọ̀ láṣojú o. Sojú àdébá ayọ̀. Ayọ̀ àṣìbò. Adé ìjọba. Àlọ́ àyẹ̀jú gbà àdéhùn àti ẹgbẹ́ yẹ kọ́ yẹ. àwọn ká lè jẹ. ẹ tilẹ̀ kú yẹ ẹ bá bàbá bá yìí ti bàbá yìí ti dé bàbá bàbá wọ́n ti dé bàbá bàbá yìí ti dé ṣe àbàbà yìí fún ọ̀pọ̀ yìí gbòdìlé kése gbòdìlé kése bàbá yìí ti gbé. ẹ tú sí wọn lára. ẹ tú sí wọn lára. àgbẹ̀ orí ọ̀rọ̀ ọ̀rọ̀ sí wọn rà yìí. àdé orí ọ̀kí. ọ̀dẹ̀dẹ̀ tó dẹ̀dẹ̀ ẹ tú sí wọn lára. àdé orí ọ̀kí. Adisa Ade. Ẹlẹ́lẹ̀ Ìbàdàn. Ẹlẹ́lẹ̀ Ìbàdàn. Ẹlẹ́lẹ̀ Ìjọbí. Ẹlẹ́lẹ̀ Ìbàdàn. Ìbàdàn Ìbàdàn. Adisa Ade Ẹ̀jẹ̀. Ẹlẹ́lẹ̀ Ìbàdàn. Adisa Ade. Adisa Ìbàdàn thank you thank you ọmọ andi ìjà wá kí ló sọ kéésì ah. oh, kí ló ní wà tí ó ṣe lẹ́nu. ìsọ̀kúlá náà nìyẹn. ọmọ maki ọmọ mi. a bẹ sọ. maki maki grandchild. àwa wà oh, ó wà ókè. maki grandchild. lọ́wọ́ sà lọ́wọ́ sà. bọ́ọ̀lù ìsọ̀rọ̀ ẹ̀kọ́. jọ́mọ̀. o ṣe orí sẹ́kù. jọ́mọ̀. o ṣe sọ́kọ̀ orí sẹ́kù olórí owó ni àfìgbà ògbà orí owó ni gbogbo wá agbọ́dọ̀ èwo ni náà bá bú wọn ní lówó àwọn ní owó ń bá gbé owó bá jì àwọn máa bu kọ́ tó lówó. wọ́n ní wọ́n ní ìwọ bẹ̀ láìláì wọ́n bẹ̀ òkun ni o. ó yà gbé fún ọ. orí owó ni ẹ mayegun jẹnẹrẹ. Space, space, space. One more time. Family time, space, please. Ọba ọlọ́run. ọmọ bá ṣe ti bẹ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Kaira to me. Ìjì kan bèbí. Kaira bèbí o. Ìjì kan bèbí. Kaira. Àbí máa bí ajé kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ọmọdé káyọ kápá ló fi àdìgbé wọn sí òde wáyà kápá ló fi àdìgbé wọn sí òde káyọ. Àyìnlé mi o. Oṣù Mọ́lá o. Nàfàìsì. Then àfẹ́dí mo kọ. Mo fún dance na. Ọmọ lẹ́gbẹ́ mi dé o. Ṣé wọ́n di ọtí re? Ayé o, àmì náà tù. Bí o, àmì náà tù. Ẹ o, ọkọ, ọbẹ̀ o. Wọ́n bẹ̀. Wọ́n kọ̀wé ìgbà kọ̀wé ìgbà bọ̀ o. Kọ̀wé bọ̀bọ̀ òyò ìwà sọ. Kọ̀wé bọ̀bọ̀ ìwà sọ. Ọmọdé kò lóye o. Àyè mi o. Ọmọdé kò lóye o. Àyè mi o. Kọ̀wé bọ̀bọ̀. My sister, my sister. Ọkọ̀ ọmọdé mo mọ fẹ́ kan aláwọ̀ ti ṣe ń lọ thank you thank you thank you thank you. ẹ má fi bẹ́ẹ̀ kọrin fún mi. ẹ o grandpa fẹ́ lọ sùn o àyíde. grandpa ò tí sùn o grandpa grandpa ò tí sùn. ló bá darúgbó bọ̀ọ̀bọ̀. Oya, your time. Champers, eh. champers.